مالك عليه رحمة الله كتاب الصلاة قولان في أشنبي باب ترك الوضوء مما مسته النار شبتا قولان نقبى بيديال ولا جسلين níbi nǹkan tí wọ́n bá sí pẹ̀lú náà dàbí oúnjẹ tá ń jẹ àbí àwọn nǹkan tá ń mú tó ṣe wípé wọ́n ti pè pẹ̀lú iná ṣe ọ̀ràn yẹn ní kíyàn ṣàlùwà lámbẹ́ àbí kìí ṣe ọ̀ràn yẹn àti ẹni tó jẹ oúnjẹ tí wọ́n sè yàtọ̀ sí àwọn fruits bí ó jẹ bí rice àbójẹ ẹ̀wà àbójẹ iṣu àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ mú àwọn kan tó ṣe pé iná ni wọ́n máa fi sè wọ́n àbótí ẹ̀jẹ́ bí ẹran àbẹ́já tó ṣe pé iná ni wọ́n ètò díẹ̀ rẹ̀ ẹni tó lálùwàlá tẹ́lẹ̀ tó bá jẹ àwọn nǹkan wọ̀nyí ìjálùwàlá rẹ̀ ṣì lálàáfíà àbí àlùwàlá rẹ̀ ti bàjẹ́ tó tàbá wo tarjama yìí al'imamu malik alayhi rahmatullah wọ́n ní tarkul wudu mimma matsatsu ìgbé àlùwàlá jù sílẹ̀ nígbà tí a bá jẹ nǹkan tí wọ́n fi iná sí tó túnmọ̀ sí pé tí alìmáàmù Malik alayhi rahmatullah tí wọ́n fi sí òun lè náà ẹnu àwọn àkókò lórí rẹ̀ ara wọn tó gbà wípé tí a bá fi lè jẹ nǹkan tán fi iná sí a tún ṣe àlùwàlá tá a ṣe tẹ́lẹ̀ ó ti bàjẹ́ eléyìí ó jẹ́ ọ̀rọ̀ tí ó rìnlẹ̀ láti ọ̀dọ̀ ìyá wa Aisha radiyallahu anha so ó ní anábíwa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé tawaddahu mimma massathu masatina ẹṣẹ́ alùwàlá tẹ́ bá jẹ nǹkan tó ṣe pé wọ́n fi ná sí ẹṣẹ́ alùwàlá tẹ́ bá jẹ nǹkan tí wọ́n fi ná sí so bákanáà anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàlùwàlá níbi àwọn nǹkan tí wọ́n fi ná sí so eléyìí ó jẹ́ kí àwọn àfáà mi tí wọ́n fi lọ síbi wípé ẹni tí ó bá fi lè jẹ nǹkan fináṣe àbí ó mú nǹkan tó ṣe pé wọ́n fináṣe alùwàlá rẹ̀ ti bàjẹ́ ó ní láti tún alùwàlá mi ṣe ṣùgbọ́n alìmáàmù Malik alayhi rahmatullah ibi tí àwọn fi sí orí pé alùwàlá rẹ̀ ṣe lálàáfíà eléyìí náà dẹ̀yìn tí àwọn àìmọ̀ yòókù tí wọ́n ń bẹ lórí ẹ̀ eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá tí wọ́n ń bẹ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọn sí lórí ráàyè ìyàwó Aisha radiyallahu anha lára àwọn tó ṣe wípé wọ́n sọpọ́ ti ń jíjú mòórù àwọn àfá ń bẹ lórí ẹ̀ وفي تسيوده أبو بكر رضي الله عنه الخليفة الراشد بكنا وفي تسيوده عمر الخليفة الراشد وفي تسيوده عثمان الخليفة الراشد وفي تسيوده عبد الله بن عباس رضي الله عنهما ورضي الله عنهم جميعا إلينا وفي تسيوده عبد الله بن عباس bákanáà wọ́n fi tì sí ọ̀dọ̀ Jabir bin Abdullah lára àwọn sàhábà náà Muhammad sallallahu alayhi wasallam wọ́n fi tì sí ọ̀dọ̀ Abu Talha wọ́n fi tì sí ọ̀dọ̀ Abu Talha àti Ubay bin Ka'b sọ̀hárì kí wọ́n gọ̀rọ̀ àwọn àfá ni wọ́n lọ sí di pé tá a bá jẹ nǹkan tí wọ́n sè alùwàlátà ní tẹ́lẹ̀ ò bàjẹ́ so eléyìí ni alìmáàmù Malik alayhi rahmatullah ni wọ́n fi kó àwọn àsáàrù wa lórí eléyìí náà wọ́n Yahya al-Malik Ubaydullah ibn Yahya bin Yahya al-Laythi ó ní bàbá ń sọ fún láti ọ̀dọ̀ malik and zayd bin aslam láti ọ̀dọ̀ zayd ọmọ aslam and afa bin yasar láti ọ̀dọ̀ afa bin yasar and abdullahi bin abbas láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma anna rasulallah sallallahu alaihi wasallam akala katifa shatin thumma salla wa lam abdullahi abbas ó ní anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ katifa ṣáàkì katif òun náà ni èjìká ó jẹ́ èjìká ṣáàtì ẹran bí àgbò àbí bí àgùntàn súnmọ̀ sọ́lá lẹ́yìn olókírù wàdám kó tún àlùwàlá ṣe tó túnmọ̀ sí kó ní àlùwàlá kó tó jẹ èjìká àbò àbíká tó sọ pé kó tó jẹ apá ẹran tó jẹ ní so èyí tí mọ́mù Malik fàní rahmatullah afẹ́fẹ́ ló gbẹ́ ní pé kò tún àlùwàlá ṣe so ó túnmọ̀ sí pé hadithi pé tawabbahu mimma massat unnar ẹ̀ṣàlùwàlá níbi nǹkan tí wọ́n bá fi ná sí sídà ká sọ pé mansukh ni àbí ká sọ pé lè lè ṣùgbà sídà ká sọ pé ó ti wà abrogated àbí ká sọ ipé kí ni mustahabu torí pé bí ó bá kí ń ṣe ipò jẹ́ mansukh àbójẹ́ èyí tí ó dá ká ṣe ṣùgbálùwà láwọ̀ ògbàjẹ́ òta àbáṣe tí ó bá kí ń ṣe bẹ́ẹ̀ ni anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam kò ní jẹ ìdíkẹ́ ẹran ní lẹ́yìn yẹn ó tún wá lọ kí o láì tún àlò aláṣẹ ó túnmọ̀ sí àlò aláyìn ò bàjẹ́ sọ̀rọ̀ tó wá sọ yí pé ẹ̀ṣàlùwàlá tẹ́ bá jẹ nǹkan tó ṣe wípé wọ́n fi náà sí ọ̀rọ̀ yẹn ni ó túnmọ̀ sí pé ó dáa kẹ́ ẹ̀ṣàlùwàlá ni àbíká sọ wípé ìyẹn nìdájọ́ tẹ́lẹ̀ kó tó di wípé ìgbàláyè padà wá wá lórí pé a lè mọ́ ṣe alùwàlá ṣẹlẹ̀ ìní tí ó gbọ́rọ̀ àwọn afá tó ṣe wípé wọ́n lọ síbi pé tá a bá jẹ nǹkan tí wọ́n ṣe pẹ̀lú náà kò bà alùwàlá wa jẹ́ so وحدثني عن مالك عن يحيى بن سعيد عن بشير بن يسار مولى بني عارفة عن سويد بن نعمان أنه أخبره أنه خرج مع رسول الله صلى الله عليه وسلم عام خيبر وني أجاد فلو أبو محمد صلى الله عليه وسلم ني أدو خيبر حتى إذا كانوا بالصحباء títí náà fi dé ààyè kan tí wọ́n ń pè ní kíní sàbá wàhíyà min adna khaybar wọ́n ní bí ìsàlẹ̀ khaybar ni àti kò dé khaybar tán نزل رسول الله صلى الله عليه وسلم فصلى العصر النبي صلى الله عليه وسلم كان هنرني وكان عصر ثم دعا بالأزواج lẹ́yìn anábi sallallahu alaihi wasallam ó ní ẹjíká jẹun ìtí ń kálukú bá ní ní ìtìpa ẹ̀dá gbogbo ẹ̀yọ kájẹ́ eléyìí ìṣe tí àwọn sọ̀hábà radwanullahi alaihim òun ni wọ́n jọ aláṣàrí yóò àwọn èèyàn Abu Musa aláṣàrí lára àwọn nǹkan tí àwọn sọ̀hábà tí wọ́n kọ́ lára wọn ni ìgbà tí wọ́n wá láti Yemen àwọn bí mélòó kàtànjọ wá kálukú wọn wọ́n dá àwọn ìpèpá wọn wọ́n ṣe kí ni wọ́n dá àjọ wọ́n jọ jẹ́ ni ṣùgbọ́n bá jẹ́ pé èèyàn kan ti ẹ kéré èèyàn kan ti ẹ pọ̀ tí wọ́n jọ tábùkú tán ní wọ́n jọ dájọ́ so ilé iná ni àwọn sahabar ruwanu da alayhim tí wọ́n máa ṣe anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó appreciate nǹkan tí àwọn aṣàríyún tí wọ́n ṣe yẹn anábi sallallahu alaihi wasallam ó appreciate fún wọn so àwọn sahabar ruwanu da alayhim àwọn náà máa ṣe yẹn ìtí kálukú bá ní èsì pa wọ́n dájọ́ wọ́n dájọ́ jẹ́ pọ̀ bí ó bá ṣe gbà náà ni ó ṣe fún radiyallahu anhum ajma'in fàárí pé wọ́n ní ìfaradà fún ẹ̀sìn yìí ní tí ọ̀pọ̀lọpọ̀ wa tí lóde òní sọ́wọ́n sọ̀hábà radiyallahu anhum wọ́n ṣe ní tó jíyìn pẹ̀lú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ń rìnṣẹ́ ń rìnṣẹ́ ẹni tó ń gun kan gun kan ṣùgbọ́n wọ́n jọ wà déèz lórí ìrìn àjò pẹ̀lú anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ṣe ń gbà tí wọ́n bẹ ní àyíká tí a mọ̀ sí sàbá ànábì sọ̀kalẹ̀ ìgbà tí àsìkò mú tó òkè ìrùn asù tó ma dáàbù àwùtọ́wàájì wá ní kí àwọn èèyàn dájọ́ àwọn ìsìnká wọn fẹ̀lẹ̀míúta ilẹ̀ àbìsẹ̀wìkì èyí tí àwọn èèyàn rí mú wá òun náà ní kí àsẹ̀wìkì àsẹ̀wìkì kí lá ń pè ní sẹ̀wìkì bóyá bí ọkà bàbá ní bóyá bí àgbàdo ní so tí wọ́n ti lọ so ilé ìlú wọ́n pè ní kíni sẹ̀wíkì so wọ́n lè jẹ́ nǹkan tí wọ́n fi omi mix wọ́n á fún mi mix yẹ so ilé ìlú wọ́n pè ní sẹ̀wíkì fa amara bí fàfúrú ìyá anábì ní ókè ẹ prepare fa akala rasulullahi sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam ó jẹ́ ń bẹ́ wọ akalna gbogbo aná jẹ́ thumma qama ila al-maghrib lẹ́yìn ìgbà yẹ anábì dìde láti kí irun maghrib fa madmada ó yọ ẹnu nù wà mádàmádìnà àwọn náà yọ ẹnu wa nù thumma salla lẹ́yìn ó wá kí irun wà lam yatawadda kò ṣe kò ṣàlùwàlá so kan yú ẹnu nù lásán so eléyìí o ń sọ fún wa igé ń ni kò kí ń ṣe ọ̀ràn èèyàn o ní kí a ṣàlùwàlá nígbàtí a bá jẹ nǹkan tó ṣe pé sí pẹ̀lú kíní pẹ̀lú náà orú ó klẹ̀ eléyìí gan mú àwọn àfáà ní ìtú hadithi tawabdahu mimma masatkun nar tawabdahu mimma masatkun nar ẹ ṣe wùdú níbi nǹkan tó ṣe pé iná bá kàn tàbí tán bá ti ná sí wọ́n ní wùdú tánàbí sọ́mbẹ̀ minal wàdọ́ à láti kí ni wàdọ́ à hmm? ṣọ́rọ̀ mi kí náà ń pè ní alwada'a yani an-nadafa ìmára yàtí tawadau mimma massathu an-nar tẹ́ bá jẹ nǹkan tán sí ẹ̀yù ẹnu inú ẹ̀ṣẹ́gẹ́ ni ẹ̀yù ẹnu ẹ̀yù ẹnu ni sáwọn bí ìtùbẹ́ ṣùgbọ́n pọ̀lúpọ̀ pé ààrẹ ẹ̀rí pánẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó tún àlùwàlá mi ṣe sòkòdé káwọn èèyàn lè gba التعويل من سورة يتوقف هنا في سورة قصر كل الاستحباب أبي قصر كل منسوخ الاستحباب أبي قصر كل منسوخ كذلك وبرعوان فاد وحدثني عن مالك عن ضمرة بن سعيد المازني عن أبان بن عثمان أن عثمان بن عفان أكل خبزا ولحما ثم مضمض وغسل يديه ومسح بهما وجهه ثم صلى ولم يتوضا وأن عثمان بن عفان أكل خبزا هنا جبريش ولحم عتيرا ثم مضمض لين أيوين لدي وغسل يديه أفو أوار بجج ومسح بهما وجهه أفق وجوه ثم صلى لن يوكر ولم يتوضا فشكيني ان شاء الله عثمان بن عفان الخليفة الراشد رضي الله عنه وحدثني عن مالك أنه بلغه أن علي بن أبي طالب وعبد الله بن عباس كان لا يتوضأان مما مست النار bákaná ó sọ fún mi láti ọ̀dọ̀ malik àti ṣùgbẹ́dùlá oníbàbá àwọn yáyà bin yáyà lẹ́ìfí sọ fún an malik láti ọ̀dọ̀ malik annahu balaga wo ipé ó dọ́dọ̀ ó ṣe kí ni ó dọ́dọ̀ bó ló ṣe dọ́dọ̀ imamu malik ilé ìnàmọ́ pè ní kí ni balagatu malik àwọn bí tí malik sọ pé balaga ní balaga ní èmi lálàáfíà ń bẹ́ èmi ò lálàáfíà so ṣùgbọ́n lára àwọn nǹkan tí ó dé tí bọ́bí òun ni pé Ali bin Abi Talib wa Abdullahi bin Abbas Ali ọmọ Abu Talib àti Abdullahi bin Abbas kana la yatawadda'ani mimma masatin nar wọn àti ń ṣe kí ni àti ń ṣe وحدثني عن مالك عن يحيى بن سعيد أنه سأل عبد الله بن عامر بن ربيع عن الرجل يتوضأ للصلاة بكنا آه يحيى بن سعيد يحيى بن سعيد أبر لو عبد الله بن عامر بن ربيع عن الرجل nípa ẹni tó ṣe wípé wà yàtàwọ́gbà olùsọ̀lá ẹni tó ṣe àlùwàlá tó fẹ́ kí súnmọ̀ ìbùsí ìbò tọ̀ àmàn lẹ́yìn ẹ ó bá rúnjẹ tí ó jẹ kòtùmọ̀sátìkù náà oúnjẹ yẹn iná náà fi sí kò ń ṣe bí fruit wọ́n sí ni ẹ̀yàtàwọ́gbà ṣe yóò ṣàlùwàlá kọ́ọ̀lá ra ẹ̀yìn tú àbí yẹ́fọ̀ àlùbáríkà wọlé yàtàwọ́gbà so ọmọ amiru bin rabia abdullahi bin amiru bin rabia olóhun rí bàbá amiru bin rabia tó ṣe pé lẹ́yìn ìgbà tó ti lálùwàlá ó jẹun wọ̀lẹ́ àtàwọ́gbà kò rẹ̀ tún alùwàlá ṣe وحدثني يحيى عن مالك بكنا يحيى من يحيى الليثي وصفني عن مالك لا مالك an abi nu'ayn láti ọ̀dọ̀ abu nu'ayn wahab bin kaifan wahab ma kaifan annahu sami'a jabir ibn abdullah annahu sami'a jabir ibn abdullah al-ansari igbe òun gbọ́ jabir ọmọ abdullah al-ansari يقول تصيب رأيت أبا بكر الصديق مري أبو بكر الصديق أكل لحم jábí rọmọ abdullahi ansori sọ pé kí ni mo rí abubakar akala lahman tó jẹran fún masọ́lá lẹ́yìn ókè wàlámẹ́ tọwọ́dá kò tún alùwàlá ṣe títí abubakar radiyallahu anhu محمد بن المنكدير أن رسول الله صلى الله عليه وسلم دعي إلى لطعام láti ọ̀dọ̀ Muhammad ọmọ al-Munkadir ó ní pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n invite yẹ fún oúnjẹ kan fọkúrìbà ilé khubzun awa fún ní brẹ́dì wà láhmùn àtẹran fa'akala minhu anábi wá jẹ́ mi brẹ́dì àtẹran yìí thumma tawadda lẹ́yìn náà ó ṣàlùwàlá sọ́lá ó súnmọ̀ ó ti ẹ̀bí kọ́bìlì zálíkà tààm létà àwọn tó mú wá fún èyí tó ṣẹ́kù bí oúnjẹ yẹn pa akala minhu ó tún jẹ́ mbẹ́ súnmọ̀ sọ́lá lẹ́yìn yẹn ni ó ṣe kí ni ó kírun wọn ṣe sàbí anábíwa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni mursal bí a mafi ni da'if ni a fi àwọn marosil àwọn kan bí a bí sa'id musayyib tí àwọn afáàmì tí wọ́n gbà وحدثني عن مالك عن موسى بن عقبة عن عبد الرحمن بن زيد الأنصاري أن أنس بن مالك بكنا وصف لا ودو موسى وما عقبة لاتي ودو, وما لاتي ودو عبد الرحمن وما زيد الأنصاري أن أنس بن مالك إبي أنس وما مالك قادم من العراق قدلت العراق فدخل عليه أبو طلحة وأبي بن كعب Abu Talha àti Ubayy ibn Ka'b àwọn méjèèjì wọ́n wọlé tọ̀ ọ́ faqarraba lahuma ta'aman ó wá pìrìsẹ́ntì fún àwọn méjèèjì oúnjẹ kọ̀dùmọ̀sát onar láti fi náà sí fa'akalu minhu gbogbo wọn jẹ ń bẹ́ faqama Abu Talha àti Ubay ibn Ka'b wà ní máa bà ẹ̀ Anas ẹ̀rẹ́ Anas orílẹ̀ ètò tún ṣe ó jẹun tán ó ṣe kí ni wá dìde lẹ́ni tó fẹ́ ṣàlùwàlá máa bà orílẹ̀ àìràkíyà ṣe súnmọ́ ìràkíyà ni láti ṣe ìràkì tó lọ ló ti pélé wá àbíbò عراقية شسن عراق لديك فقال أنس أنس ليتني لم أفعل موش بمشين كتمشين نجوا وقام أبو طلحة وأبي بن كعب فصليا ولم يتوضا أبي الكعب أتي أبو طلحة عامل يجيش وشكيني wọ́n dìde láti kírù wọ́n tálùwà láti tún wọ́n ṣe ṣùgbọ́n Anas radiyallahu anhu òun tún alùwàlá ti jẹ́ ó tún ṣe náà tàbá ohun tí Anas ti ṣe yìí pẹ̀lú ọ̀rọ̀ yáwa Aisha radiyallahu anha sọ̀hárì pé kí ni ó jọra wọn ipé wọn bá ti mẹ́ṣe nǹkan yẹn ṣàwọn afá ní ìwò pé ìtumẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní pé ìbẹ́ẹ̀t ni in tí oníkéyàn tún àlù aláṣẹ ṣùgbọ́n ẹni tí ó bá tún àlù aláṣẹ náà ẹniyàn ṣiṣẹ́ kí ni ó ní àlù alá Jábì radiyallahu anhu lára nǹkan tí wọ́n gba lọ́tọ̀dọ̀ títí ẹ̀ ó ní pé ó ní kánà ترك القدور مما مسته النار كان آخر الأمرين عند رسول الله صلى الله عليه وسلم ترك القدور مما مسته النار لكن is, ìtànàbí ṣe láti, ìtànàbí ṣe láti, kánà عند رسول الله صلى الله عليه وسلم ترك القدور mímọ̀ àmàtàtò náà so àdísì yìí ni ó jẹ́ kámọ̀ wípé èyí tánàbí sábà máa ṣe tẹ́lẹ̀ owó ní kíni onípo ma sábà ń ṣàlùwàlá tó bá jẹ nǹkan tán fi náà sí tó bá jẹ nǹkan tí wọ́n fi náà sí ṣùgbọ́n pẹ̀lú tí a náà sọ yẹn pé káà náà ákàrà lẹ́mìírí ń tẹ́rù kùdù lómi màmá ń máa màtàtò náà ó jẹ́ kí àwọn àfá kan gbà wípé mọ̀sókò ní kàkọ́kọ́ ẹ̀ mọ̀sókò ní ti àkọ́kọ́ àwọn afá mi gbà pé hadithi jábíò ìpé hadithi ni ọ̀lá láàfíà lára wọn tí wọ́n lọ sí ilé oníṣẹ́kùnmọ́gbìn alayhi rahmatullah so níbi àwọn ahadith mu'alla zahiruwa asiha àwọn àdíf tí ó lálàáfíà tó ṣe pé kò tí wá ní kí wọ́n wo on the surface ìwú sọ pé kí ni àdíf lálàáfíà ni so wọ́n mú àwọn argument wa ṣùgbọ́n àwọn àfáàrù ní ó pọ̀ so èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń bẹ lórí ẹ̀ ni pé hafaru Jabir radiyallahu anhu asaru tó lálàáfíà ni eléyìí tí bẹ lórí ẹ̀ nam ibn abdulbar nínú alistitkar wọ́n mú wá náà ike kana akhir al-amrayn الهدوء مما مسته النار كان آخر الأمرين عند رسول الله صلى الله عليه وسلم الهدوء مما مسته النار إليه وفي تسيوضة يا عائشة رضي الله عنها أرمقية وعائشة position ونبكني توضه مما matasunnar ẹ̀ṣàlùwàlá tẹ bá jẹ nǹkan tí wọ́n fi náà sí so tí hadisi kánà ákìrẹ̀ al'amrin da rasulillahi sallallahu alaihi wasallam al'udu al'udu min ma matasunnar tó bá lálàáfíà so ó túnmọ̀ sí pé ọ̀rọ̀ ìyàwó aisha radiyallahu anha àti ọ̀rọ̀ jabir radiyallahu anhuma ọ̀rọ̀ ẹ̀ ń takura wọn ni so la ṣe jaha báyìí àwọn míì sọ pé ìyá wa Aisha radiyallahu anha ẹni tó bá náà gbé ni so ó mọ́ ń pa àwọn nǹkan ẹ dáadáa so torí pé ànábì wọ́n jọ ń sùn wọ́n ń jí so yóò mọ̀ ń parú nǹkan báyìí ju other people lọ so àwọn other people yẹn àwọn lè máa mọ̀ wípé nǹkan báyìí òun nìkan tí ó ṣẹlẹ̀ mo rò pé àárín ẹ̀klẹ́ so argument ṣùgbọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn apá wà lórí ẹ̀ òní wípé sídà kó jẹ́ mansukh àbí kó jẹ́ kíni lílì tẹ́ṣẹ̀bá àbí kó jẹ́ lílì tẹ́ṣẹ̀bá ṣùgbọ́n èyí tí ìyàwó Aisha tí wọ́n gbà wá lọ́dọ̀ Ummu Salama náà wọ́n gbà nǹkan tó wà contrary sí ti ìyàwó Aisha yẹn lọ́dọ̀ wọn náà ó tún bú tẹ́sí mọ́kí fún àwọn jùmúrí ìrìnà náà so wallahu a'lam ẹni tí ó bá jẹ nǹkan tí wọ́n sí pẹ̀lú náà kò ní láti tún àlò aláṣẹ tó bá ṣe owó ọ̀kẹ́ náà ṣùgbọ́n tí ó bá ṣe kò kí ń ṣe ọ̀ràn èèyàn òun ni pé kí ó tún àlò aláṣẹ àlò aláre tí bàjẹ́ eléyìí òun tí ó tẹ́wọ̀n náà lára iṣu tó sún eléyìí òun ni ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam kí arákùnrin kan béè lọ́wọ́ rẹ̀ ipe àtàwàbdà min luhumil ibil àtàwàbdà min luhumil ibil rí òdíṣẹ́ ọlọ́mọba tí n bá fi lè jẹran ràǹkúmí ṣé kí n tún àlùwàlá ṣe ṣàpẹ́ ràǹkúmí náà wọ́n sí pẹ̀lú náà náà so ta fẹ́ go pẹ̀lú go by argument ta ti mú wábọ̀ tẹ́lẹ̀ a sọ wípé nǹkan kan náà gbogbo ẹ̀ ẹran àkúnmí ẹran àgbò ẹran ewúrẹ́ ẹran ajẹ́ ráìsì ẹ̀wà ṣe iná náà fi sí káàna ákàrà al-amrayn inda rasulillah sallallahu alaihi wasallam tarkul kudu mimma masat unnar ìta fi pìlọ náà ni ṣe mara kù ní bí lọ́wọ́ anábíwa muhammad sallallahu alaihi wasallam a qala na'am qala na'am anábi ní bẹ́ẹ̀ ha tàwàbá min lùhúmi tìbí ẹni ẹ̀tún wá bèèrè ó ní àtàwàbá min lùhúmi lùhánam tí bá jẹran àgbóǹkọ́ anábi sọ́lá tán tàwàbá in ṣí tàwàbá in ṣí tó bá wù ẹ̀ so eléyìí àwọn jùmọ̀ wọ́n ní àwọ́dọ̀ àkọ́kọ́ tánàbí sọ ìnáàm tánàbí sọ ilé istihbabu náà ni kò sì kí ìtakùn tí a ń bá bọ̀ ṣùgbọ́n alimam ahmed ali rahmatullah wọ́n ní ẹ̀ẹ́ a máa ṣe ìtìtìnáwò ẹran ràǹkúnmí níbi general allowance yẹn mọ̀rùkóyé so torí náà lọ́dọ̀ imam bákanáà ìsáàkùn ra òye àtàwọn mí bẹ́ ṣùgbọ́n tí jùmúrù àwọn afá ń bẹ lórí alìmàmù Malik imamu Shafi Abu Hanifa jùmúrù àwọn afá ìtàn bẹ lórí ẹ̀ òun náà ní wípé rárá kò sí ni so lè ni kò kí ń ṣe kíni so in tí ọ̀gọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀ òun ni pé ń ṣe ojú ilé istihbab so eléyìí imam ahmad bákaná ìsáàgùn ràwẹ́ àtàwọn mí bẹ́ tí wọ́n ní ráàyí tó yàtọ̀ so ló jẹ́ pé ó súnmọ́ ó ṣe wípé kàmàkà wọn tíra àwọn àfáàmì bí ṣe kalabani alayhi rahmatullah ṣegbìn bá àtàwọn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣegbìn òsèmí wọ́n sọ wípé kí ni tàbá jẹ́ ránkúní alwàláwà ti bàjẹ́ tàbá jẹ ẹran kúmí wọ́n ní kìí alúwàláwà ti bàjẹ́ ṣùgbọ́n ẹmọ̀ ká annáwàwí àtàwọn míì wọ́n sọ pínkín ilé ìtàkìbáàbù tó kò kí ṣe ọ̀ràn ẹ̀yà so èwo látẹ̀lé na both sides náà ni wọ́n ní argument bó tẹ̀lé pé tàbá wò èèyàn lè fẹ́ fi sí gbé position Imam Ahmad Ali rahmatullah ṣùgbọ́n ẹ̀rí ẹni wallahu a'lam kò ń ṣe nǹkan tó kílẹ̀ tó láti sọ pé wájìbì tẹ́ni ẹbẹ̀rẹ̀ sẹ̀bẹ̀ni pánàbí sàhábà rẹ̀ bọ̀dí ọ́dá wọn yẹn ní ìpánàbí sallallahu alaihi wasallam kó ṣe ìbáhà rẹ̀ wáyé táwọn ń gbọ́yé sí kíyàn ṣe alwàlá kó tún alwàlá rẹ̀ ṣe tó bá jẹ ẹran kúmí náà èmi bìlíìfù pé tí bá jẹ ẹran kúmí alwàlá mi ti bàjẹ́ ìwọ bìlíìfù pé tó bá jẹ ẹran kúmí alwàlá rẹ̀ ti bàjẹ́ ìwọ́dẹ̀ ni mọ́mù mọ́ṣálásí kò fẹ́ kírun ṣé mo lè kírun lẹ́yìn ẹ̀ àbí máa lára àwọn masáyí kìláfíyà ìṣẹ́adíyà tó bí ilé torí ìyẹn sọ pé kí ní ní kí òun lẹ́yìn ẹ̀ so tó àwọn àfá wọn mind ìpérú àwọn yíṣù báyìí káwọn accommodate ara wọn ó lè ní ókè ákìrùn lẹ́yìn lónìí nísìn lọ́rọ̀ àwọn ẹlòmí inú àwọn àfá àwọn nǹkan tán mú ó kùkù ṣe pé tẹ́kìsì kílẹ̀ bí nǹkan míì náà bọ̀ tẹ́kìsì yẹn kò ń nǹkan míì tó fẹ́ aláwẹ̀ náà wá mo rò pé ọ̀rọ̀ mi yé for instance kákáwọ́ sókè nígbàtà bá ń kí o àdíṣì Abdullahi bin Umar ní ọ̀nà mẹ́ta ó tún fi lọ́nà mẹ́rin hmm? àti tí ń gbàtà bá dìde lọ sí ráka ẹlẹ́kẹta tí pé a tún kábára àtàtì sábà dìde lọ síbi ráka ẹlẹ́kẹjì rádà tán àkábára so ó fi rinlẹ̀ ṣípẹ́lì nìklẹ̀ náà tí a bá ń lọ rùkú àkábára sábà dìde ń di rùkú àṣìkíní akabara ó di mélòó mẹ́ta tàbá dìde níbi òkú akabara tàbá lọ sí sùjúdù eléyìí hadithi malik ibn wairis ogbè àkógbèwá tàbá dìde ní sùjúdù náà tó ìyẹn gbé wá ìyẹn àdìtò nàṣáyí náà tàbá ń lọ síbi rákẹ̀ ẹlẹ́ẹ̀kẹta so ìyẹn náà wá náà ìtí mo fẹ́ lò ń bẹ̀ ni pé lọ́dọ̀ àwọn àfá ní kúfà tí ó ti nísìn kíyàn bá ti ṣe kábára ìwọ̀ tó gbé ọwọ́ sókè kò tún ní gbọ́wọ́ sókè mọ́ o ń lọ sí rùkú ni ogbó ìdé rùkú ni kò sí kí ni kò sí ṣóyé sọyọ̀ kan náà ni kábára ìwọ̀ kábára rùkú ìgbórí ìdé rùkú ṣàkú mẹ́ta ni ẹbá yẹn ẹyọ ọ̀kan yẹn ò ní sọ́dọ̀ títí wọn náà tíyàn bá kírun lẹ́yìn wọn tíyàn kíyàn ká lápá wọn ni àbí kó wá fákà wọn eléyìí ó ṣẹlẹ̀ ọdọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu àfọ́ gbà ó ní Abdullahi bin so àwọn bíi Sufyan Thawri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtàn fi sí ni wáyé táwọn lára Madina wọ́n á fi síbi títí Abdullahi bin Umar radiyallahu anhuma wọ́n fi síbẹ̀ so tẹ́lẹ̀ ìbá kírun lẹ́yìn eléyìí ó lè sọ pé kí ni òun ó pọ̀ ṣe rẹ̀ kò ṣe pé bó ṣe kí yẹn lòun náà ṣe kì í ẹgẹ́gẹ́ torí pé kákáwọ́ sókè sunna mustahabba ni èyí tọ́pọ̀lọpọ̀ afá ń bẹ lórí contrary to ra ibn hazm so kò ń ṣe ọ̀ràn ẹ̀yà so tí ń bá kírù lẹ́yìn ẹniyàn ṣe mo lè gbé nǹkan tó jẹ́ mustahabu kalẹ̀ nítorí kí n lè bá fi wá fákọ̀ imam fún aṣírò ẹ̀ another example òun ni kakawamaya kakawamaya lórí Sheikh al alayhi rahmatullah wọ́n ní táwọn bá kírun lẹ́yìn màálìkí àfá màálìkí tó ṣe wípé ó mọ́ tó ń ṣe ṣùgbọ́n tó ní fìnáwó pẹ̀lú o ní pé àdáwọ́lẹ̀ kírun ní tó ní conviction pẹ̀lú o ní pé kí ni àdáwọ́lẹ̀ kírun táwọn bá kírun lẹ́yìn irú àfá màálìkí bẹ́ẹ̀ àwọn náà àdáwọ́lẹ̀ kírun tẹ́yà máa sọ wípé mọ̀ súnà ní wípé kánà náà su yùmọ̀rú na yaba arrájú aliyadar yúmúná alazira ibi sọ́rọ̀ ìsọ̀lá súnà ní pé wọ́n a máa pàyàn láṣẹ gẹ́bọ́ ṣe ń bẹ́ bí hadithi sahal bin sa'ad aliyada yumna ala zira'i yusra fi salat súnà ní pé kí ni kí èyàn gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lórí ọwọ́ òsì rẹ̀ lórí ìwọ̀n ẹ̀ súnà náà tún ni wípé ìmáàmù yí látẹ́kẹ́lì fún àlèyìí ẹgẹ́ tí ẹ̀ nífẹ́ látẹ́kẹ́lì anábìsọ̀lá àtẹ́lá ti kíhun ní orí ìjòkó táwọn sàábé kírun ní ìdúró kí ló sọ fún wọn ó ní la taf'alu kittum taf'aluna fila faris wa rum la taf'alu innama ju'ila al-imamu li'utamma bihi dé ìparí hadith yẹn náà kí láwọn èèyàn gbé kalẹ̀ ó ní kán jòkó bóun ṣe jòkó wọ́n ti pàrákà kí ni in tó jẹ́ orígun ìrun láti lè wá fọ́pọ̀ ìmáàmù wọn so bó wá ní ìkáwọ́ mọ́yà tó ṣe pé kó kìí ṣe orí wọn Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n ní tàbá kí wọn lẹ́yìn ìmáàmù tó ṣe pó mọ́ tó ń ṣe tó mọ́ tó ń ṣe ipé conviction rẹ̀ nìyẹn àwọn akíhun lẹ́yìn ẹ̀bẹ́ ṣùgbọ́n báyìí pé ìmáàmù yẹn ni òun náà ó ṣe ìfẹ́ ẹnu ni lápẹjú ẹ̀sìn táì ẹni tó sọ pé tó lóun gbé mọ́sá àbí ṣàfihàn ó wá ń dáwọ́lẹ̀ àwọn adélé ètò ìṣe ìfẹ́ ẹnu ni kò ń ṣe mọ́bẹ́ àbí kíni ìmáàmù ṣàfihàn ni mo rò pé ẹgẹ́ ti bẹ́ẹ̀ lára àbí dáwọ́lẹ̀ wọ́n ní táwọn bá kírun lẹ́yìn ṣègbìn ṣẹ́wọ̀ pé àwọn afá láàrin ara wọn ẹnu òkú lórí pé tá a bá dìde ń bèrò kúrò kó la máa káwọ́ sí ṣé gbáyà la máa dá padà sí ṣíwá ẹ bá ṣe ṣe ká tó lọ sí rùkúrú àbí a máa dá sẹ́gbẹ̀ẹ́ wa ìwé la máa ṣe nu méjèèjì ṣègbìn bá àdàlẹ́ rahmatullah àwọn ní a máa dá padà fáyà ní ṣékàlà báyìí alẹ́ rahmatullah àwọn ní a dá sẹ́gbẹ̀ẹ́ ẹni tó la máa dá sáyà àgbé sáyà wa ó nítorí pé kí ni general kìíní ni wọ́n máa ń bẹ lórí ìdúró ọmọ ṣe kìíní ọmọ ń gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì so ẹbú ṣe ń bẹ ní hadith ni so ẹ̀kẹ́lẹ̀ dẹ́yìn ṣe kàlàlbáni alayhi rahmatullah wọ́n ní anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó bá dìde so yóò dìde títí tí hatta yarji a kullu azmi ila mawdi'ihi aw kullu faqarin ila mawdi'ihi tí gbogbo egungun fi padà sáyé rẹ̀ tẹwàdẹ̀ ṣe báyìí egungun padà sáyé rẹ̀ àfikẹ́ ṣe kíni kẹ́ẹ̀dọwọ́lẹ̀ báyìí ní ó mú egungun padà sí ayé rẹ̀ sọ̀wọ́n fi yẹn sọ wípé tàbá dìde gbogbo àádáwọlẹ̀ ibi tán sọ ọdé gan nígbàtàwọn àtàwọn afá mi jọ ń fa tí wọ́n ṣe rọ́dù lórí ẹ Sheikh Al-Albani ní wọ́lá tó àṣíkò anna obìdó àdọ̀láàlá wọ́n ni mi ní dáòtù pé bíbí àdọ̀láàlá ní kí adáwọ́ padà sáyà nígbàtàbá dìde gbogbo ṣùgbọ́n bí tí mo lọ gbọ́n ẹ̀ bí tí mo lọ gẹ́gẹ́ ní kan wá ní sáà bá kírun lẹ́yìn ìṣègùn báàzì tó máa ń dáwọ́ padà táyà àwọn náà dáwọ́ padà táyà torí pé ọmọpẹ́ ní ó mọ tó ń ṣe òun dẹ̀ ni mọ́mù òun ni mọ́mù so àwọn masáìlú ní ìgbẹ́ tó ṣe pé àwọn èèyàn máa ń fà láàrin ara wọn tó ni masáìlú ni wọ́n ni tí ó gbé tàbálẹ̀ wà ní àwọn sàhábàrà tó wà ní láàrin ma ara wọn kan yẹ tó pọ̀jọ́ ti rẹ̀ tabaka salatu tarawi sheikh al-albani alayhi rahmatullah wọ́n mú àwọn kan wá ibá níbi ọwọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n ṣàlàyé extensively bí àwọn sàhábàrà tó wà ní láàrin maṣe disagree lára lórí àwọn kàmí tó bí ẹ pẹ̀lú bí ó kí understand sheikh albani alayhi rahmatullah tán níbi presentation ọ̀rọ̀ gbà mí wọ́n á rò pé pàdí ipé wọ́n rẹni tó ṣe tó yàtọ̀ sí tí àwọn sọ yẹn bẹ́ẹ̀ náà ni ó ṣe lè mẹ́rin no nígbà ẹwọ́ ní tí wọ́n ní lásìkò àṣùkò ànáwó bí á dọ́là àlà ní ìyẹn dáòtù pé bí á dọ́là àlà ni ṣùgbọ́n the same person níbi àwọn audios wọ́n ní táwọn bá kírun lẹ́yìn ṣe gbùnbá àwọn náà ṣe bó ṣe ṣe torí pé àwọn ọmọ pé kí ni kò ń ṣe ìfẹ́ ẹnu oná fi mú ẹ̀rù nǹkan bẹ́ẹ̀ so àwọn nǹkan báyìí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó pọ̀ láàrin wa torí pé tí nǹkan báyìí ó bá pọ̀ láàrin wa ní àkọ́kọ́ kò ní sí ìrẹ́pọ̀ láàrin wa àwọn nǹkan tí ó yẹ ká máa bára wa jà lórí àwọn bára wa jà lórí ìyẹn àwọn tó jẹ́ àfáàmù then àwọn tó wọ́n jẹ́ tọ́lọ́bátù ìlú the same thing yóò ṣẹlẹ̀ láàrin wọn náà then àwọn tó tún wá jẹ́ àwọn táwọn òtẹ̀ kìí ṣe tọ́lọ́bátù ìlú mi léèpìpù ni wọ́n èwo la máa ṣe ni so tápà yìí bá ti sọ pé báyìí ni kò gbọ́ kọ́ọ̀mù mọ́ góò náà ló gbọ́ tó bá rí èèyàn kan tó ń ṣe tápà kejì sọ yóò lè mọ́ torí pé kí ni presentation apá tó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ náà líle wà bí ọ̀rọ̀ yẹn kò dẹ̀rí kí ni kò rí further explanation nípa àwọn nǹkan wọ̀nyẹn ni so kí mo fẹ́ lóun belé òun ni pé àárín wípé ọ̀rọ̀ àwọn sọ̀hábà la mú wáyé nípa ọ̀rọ̀ kí ni nípa ọ̀rọ̀ ṣe ojú wọn bí máa mọ́sánṣíkò náà àbí kò sí kò lóun bẹ́ àárín pàwọn sọ́láfíwá ẹnu kò lórí ẹ̀ kálukú lẹ̀ sọ nǹkan tó ṣe wípé oníbìlẹ̀wò lórí rẹ̀ so uh, wallahu a'lam èyí tí ó dá ó ti ẹni sìn èyí tó tẹ́wọ̀n lọ́kàn ti ní onígbogbo ṣọ́ra yẹn ní kí ẹni tó ṣe wípó bá jẹ ọ̀rànkúnmí kó ṣe àlùwàlá ṣùgbọ́n mo respect opinion àwọn tó sọ wípé àlùwàlá rẹ̀ ti bàjẹ́ mo respectu kínú àwọn tí wọ́n ní àlùwàlá rẹ̀ ṣe kí ni ó ti bàjẹ́ so àwọn nǹkan báyìí ó pọ̀ tó ṣe pé àmà rí lára lápẹjú rẹ̀ nísìn lọ́dọ̀ àwọn Ṣàfi'íyà wọ́n gbà pé bismillahir rahmanir kò kìí ṣe ara suratul fatiha in fact wọ́n ní kò má kàágan tó bá fẹ́ kí o tó ní sí bóòdó ìfẹ́ ṣe o fẹ́ kírun lẹ́yìn Màlìkí tó wò ní ká bísmìlá ṣàfihídẹ̀ ìwọ ìwọ́dẹ̀ gbà pé bísmìlá ní ara kí ní ara fatiha ní bóòlá ìfẹ́ ṣe so ó o lẹ́yìn ẹ̀ torí pé in tí òun níbi lè òun nìyẹn tó yẹ pé nǹkan ẹ̀nà rẹ̀ ni àwọn náà rí nǹkan so mọ́ bó ti ẹ̀jẹ́ wípé ẹ̀rí wọn ò fi bẹ́ẹ̀ rìn lẹ̀ ní na àwọn afẹ́ mi dẹ́gbà pé bismillahir rahmanir rahim ni ara al-Qur'ani ni ṣùgbọ́n ara ṣó ti yé àwọn aṣùmọ́gbò ṣe kí ni ara fàtíà so tí wàá ká ní wàá ká ní kí ni wàá ká jẹ́jẹ́ wàá ṣe kí ni wàá ká jẹ́jẹ́ wàá ẹ̀ṣẹ̀ wàá ká suratul fàtíà tó wáyé pé irun tí a máa ká kí ni jákè ni lọ́dọ̀ ti tiwọn so ní Madina ọ̀sọ́ ó lọ sí bóyá Malaysia ló lọ láìpẹ́ yìí ọ̀sọ́ ó wá bẹ́ ní ìdìrún fún wọn ó wá kàbísùn láìjáké ó ṣe kíni ó kàbísùn láìjáké torí wípé kíni ṣàfihàn ọ̀sọ́ orí ẹ̀rọ so ó kàbísùn láì ṣe kíni ó kàjáké contrary tó tó ma ń ṣe ní Madina so àwọn kan tó ṣe pé a lè ṣe tààlìpùl kòló tààlìpì mú ìrẹ́pọ̀ wá tí ó ń ṣe àwọn kan ṣe yí ó bà nǹkan jẹ́ so eléyìí as much as possible a máa ṣe láti lè fi mú kíni ìrẹ́pọ̀ wá so kọlọ̀mọ̀ subhanahu wa ta'ala kó ṣàánú wa ìkan lára àwọn àfáànù yìí ni wọ́n ní aṣòlè kírun lẹ́yìn ẹni tó ṣe yí pé ó gbà pé tí a bá jẹ ẹran ràǹkúnmí alùaláwò bàjẹ́ àfáàyàn wá fún létí pé láòsọ́lì wọ́rá àmàlìkì láòsọ́lì wọ́rá àmàlìkì ṣe dọ́zọ́ ní pé mi lẹ́yìn ìmáàmù màlìkì tán sòtòrí mi pèmí gbà pé ẹni tó wá fi dìjẹ́ ràn fún mi àlọ́lá rẹ̀ ti bàjẹ́ máàlìkì ò gba ìyẹn so láhùsọ́ lè wọ́rá àmàlìkì mi ní kí n lẹ́yìn máàlìkì ló ń sọ fún mi yẹn ní ọ̀rọ̀ ilé tó wáyẹ̀ ìdé mi gbà mo sọ ìdí mo gbà òní mo fi rìn lẹ́yìn so ìdí mọ́mù máàlìkì àbí ìgbà mo ṣááfí tí wọ́n wá kọ̀ǹdíìsì ni wọ́n fi sọ̀rọ̀ ìmọ̀ náà náà ìyẹn ó wo èwo ló wà wé eléyìí ó correct ṣùgbọ́n wọn nǹkan mímẹ́ tó ṣe pé kí ni ó pa wá pọ̀ tó ṣe wípé tá a bá dúó lórí pé ń tẹ́mi dúó lé lórí nìyí ìtí máa dẹ̀ ṣe náà nù òòjú báyìí kankan ṣe fún àwọn kan ẹ̀dẹ̀ ní masáyí ìṣẹ̀hàdíyà ìṣẹ̀hàdíyà ni wọ́n kò ń ṣe pé masáyí khilafiyya nìkan torí pé tabaran illa khilafun lahu haddun min an-nazar ko ṣe gbogbo khilafu náà láàṣìkí ni láàṣọ pé alìṣẹ́dúbáwò ẹ̀ẹ́ khilafu bá ṣe pé lahu haddun min an-nazar tó ṣe pé ó ní wéjì òun ni a ń sọ́rọ̀ parí ṣokùnlẹ́bí yẹ ṣe jẹ́ inṣáàlá àádùn níbà àbẹ̀lọ́wọ́ subhanahu wa ta'ala ìtàbára sọ́kọ̀rọ̀ bá kú jẹ́ kí قولوا فنبطا وصلى الله على نبينا محمد